<laughs> Ellen, do you do you realize you are talking to a potential potential meta? <laughs> olórí kọ́ olórí ni olórí ìfẹ́ pàmádé òfòwò nìyẹn wọ́n ti gbàs wọ́n ti gbàs gbòsì ẹ̀ wọ́n kàn máa gbàs gbòsì ẹ̀ káàkiri ni ibi nàìjíríà ni àwọn boys nàìjíríà wọ́n kálá burúkú burúkú wọ́n á wú ẹbí wọ́n á wú ẹ̀wòkúwò níbo ẹ̀dẹ̀ a máa wọ̀rí ló ló fẹ́ wọ́n kàn fún ní pé a fún yàn two million three million five million even ten million nàìjíríà kò jọ wọ́n lójú they will give you ṣé wọ́n máa fọ ẹ̀fọ́ láìfù ni a ní kò ṣiṣẹ́ wá ṣẹ́ṣe òṣùpá kan ṣiṣẹ́ lọ́rùn ni oòrùn iṣẹ́ ló ń ṣe atẹ́gùn iṣẹ́ ló ń ṣe. iṣẹ́ owó ẹ̀ báyìí jẹ́ kó jẹ́ kárí pé ṣùkò tó ṣe lélẹ̀ náà tomorrow we are doing. Uh, we are doing giveaway tomorrow. If you have anything to give it to us, put it in our Epina Foundation. Epina Foundation call. Ofu Ofu Land Foundation ni. Ọmọ ten years ni, ọmọ two years ni, mo ní mo ti gbọ́ ọmọ five years ni mí. Ọmọ thirty ni mí, kí ló kàn kí ni problem tẹ̀lé pẹ̀lú wéjì? Èyí tẹ̀ jọ́ hundred years kẹjọ kí ni kọ́tẹ́ ti kí ni kí ni ibùdó kí ni lálẹ́ jà yín náà? lórí kẹlẹ nàìjíríà kan máa fọ ilẹ̀ nígbà kiri kẹ máa kiri àdúgbò ń bẹ next party tomorrow next party next kọ́lá búrò mi lòun lẹ́nu àbíkẹ́ ah nǹkan ṣe ẹ́ o sì gidi gan o you are living a dream you are living in in in denial o oh, accept bọ́lọ̀ ṣe dá ẹ o ṣàfẹ́ by force pàtìpàtì kò ṣàǹ struggle o tiraka bó ṣe máa ṣe wọ fifteen yẹn tó bá ṣọ́ra ẹ àwọn tó ń jẹ́ àǹtí ẹ̀ tó wà nàìjíríà tó ti wọ fifty plus tí wọ́n mi tí wọ́n lè mẹ́kẹ̀ pati pati pati náà lọ lọ lọ lọ lọ kí bóyá ó máa da ó máa da ó máa da tó lọ gbogbo àwọn tó lọ pati àwọn mẹ́ta ni wọ́n àwọn kan wọ́n lówó lọ́wọ́ káwọn wá ṣe fàájì tí wọ́n ní kán náwó kán gbé bóńdù wá ni àwọn kan wà bíi tiẹ̀ àwọn sẹ́ẹ̀tì tiẹ̀ báyìí àwọn tó nídìí ah tó nídìí wọ́n nídìí àánú nàìjíríà tó bá fẹ́ belong to big set ó fẹ́ bá ó socialist ìwọ lọ gba mọ́tò àwìn lọ gba mọ́tò ńlá two brown new lọ gba láwìn kò máa sán dẹ̀díẹ̀ kò dẹ̀ láwọn aṣọ tó dáa àwọn lace ńláńlá kò rà sọ́run kò dẹ̀ gbé agbóró rẹ́ǹtì flat kan bìkan lọ rẹ́ǹtì flat sájà máa gbé bẹ́ẹ̀ tó máa ti pèsè pàtí gbé mọ́tò yẹn tó wá wá dráìbà kékeré kan nàìjíríà tó wá dráìbà tó máa san ten thousand fún lóṣù àwọn akọ fẹsẹ̀ yín mọ́tò ẹni àti ìyá pẹ̀lú wọn ni wà lówó ẹ o bí nàìjíríà ṣe rí nìyẹn gbogbo nǹkan náà lówó lọ́wọ́ nàìjíríà not all of them ìwọ náà tó ń lọ tó ń lọ tó ń bọ́ ọ̀sìn pàtí tó lọ àárí ẹ̀ kó gbé bọ́ọ̀lù jáde pàtí yẹn rí àárí ẹ̀ kó gbé bọ́ọ̀lù jáde pàtí rí lẹ́yìn kó ṣe kíní àpamọ́wọ́ ẹ̀kọ́ kó ló yẹn ní ìmọ̀ tó fẹ́ kó sún àpamọ́wọ́ yẹn tó fẹ́ gbọ́ kò two hundred thousand wá ti ná bí méjì báyìí wá ti ṣẹ́jú sí wá sí bá a mi àyìndé ọmọ yín náà ni ó ti yẹ yín sìn ààrẹ àmọ́mọ́ wa náà máa fi lẹ̀ wọ́n ààrẹ máa fún ẹ lọ́wọ́ lọ́wọ́ tán tán àwọn olówó gidi bọ́ọ̀dù náà máa gbé wọn dójó wọn ń ṣe wọn náà wọn náà máa rìn kiri máa gbé fídíò kiri sórí wọn kọ́ bá gbé fídíò tẹ̀lé wọn lẹ́yìn ni when you have it you don't need to na gbé fídíò so àwọn ọmọ ìyẹn náà gbé fídíò máa wọn ni ọ̀yà mo fẹ́ lọ náwó sí o ọ̀yà máa ẹ capture capture kẹ́lá jù sórí Facebook ọ̀nà máa capture ọ̀nà àwọn máa rìn báyìí mọ́mọ́ lọ kán lẹ́sẹ̀ àbúrò mi wọ́n mọ̀ lọ́kàn lẹ́sẹ̀ lọ́kàn lẹ́sẹ̀ wọ́n máa rìn bí ẹtẹ́gbẹ́ ẹgbẹ́ ti wọ́ yẹn wọ́n lọ́kàn lẹ́sẹ̀ o àbí bóyá àrí ẹ̀ kán gbé pọ́ọ̀sì ńlá owó kán gbé tẹ̀lé lẹ́yìn àrírí lẹ́yìn díẹ̀díẹ̀ ilé tó àwọn èèyàn tó ń ná lówó ń bẹ̀rẹ̀ àwọn akáwọn abáyé ni ah wọ́n ti ń ná mi lówó wọ́n ná mi léego pàṣẹ pàṣẹ ọ̀dọ̀ máa kó mọ́ra báyìí ọlọ́wọ́ síbí lọ síbí o ọlọ́wọ́ síbí come there now tó fẹ́ kí ìyá yín máa máa mú ojú agbo ni ó yára bọ́lẹ̀ sáré máa máa máa pa kò mọ̀jẹ̀ ó jábọ̀ ìkan ti wà níbi ẹsẹ̀ olórin yẹn bámu bámu bámu bọ́dà dọ́là ní dọ́là ní bámu lẹ́sẹ̀ olórin yẹn mọ̀jẹ̀ kó tẹ̀ mọ́lẹ̀ o ee eh, olómele sọ́ra ẹ o olóyè tèmi ni o <laughs> ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe wàá jẹ ṣéèkì lọ́wọ́ mi ò sì bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ <laughs> tán jí ah, àlọ́run kàn tiẹ̀ kàn tiẹ̀ bá péjì mi ẹ máa ẹ máa lálàáfíà dé lórí kìsì wọn lọ́lọ́run ṣe wọn o wọ́n ti tì mọ́lé o mo lè jáde mọ́ àníbọ̀bọ̀ ah! yẹn àtọ́ ah, bá gba ẹ̀ mú ẹ̀yà. Ah, gbogbo wọn ti sáré lọ ọ̀rọ̀ ọlọ́pàá náà lọ sóde wẹ̀ ìgbà tẹ̀lé máa ń bú tẹ̀yìn máa ń búlì mi ẹ ẹ lè fara gbà tọ̀dọ̀ tèmi tèmi lẹ́ẹ̀kì lè fara gbà èmi á dẹ̀ fara gbà títí máa gbà mọ́ra màá ní máa bú ìyàwó màá máa pẹ́ tí máa wọrí máa bèbè àlọ́fẹ́ ẹ máa búlì ẹ máa búlì ẹ bọ́dì ẹ àmọ́ mi ẹ máa búlì wọn ọmọ mi kúrò níbi fídíò ẹni kò rẹ́rìn ṣé kò mọ bú sẹ́rin ni ẹni look at his son he is not happy he is you know he walk away ẹ ẹ kó máa rẹ́rìn ni kó máa rẹ́rìn ni ẹ dẹ̀ bẹ̀ sí ní búlẹ̀ ọmọ yẹn tó dáa bẹ́ẹ̀ kí n náà gbé fọ́tò Abiola àbí fọ́tò ilé ìtọ́ ọmọ the other one kí n kú sórí péjì mi kí n sì máa búlẹ̀ ẹ̀ tó dáa bẹ́ẹ̀ torí o jáde ẹsìn wèrè ẹ jáde ẹsìn o ṣe ẹnu játijàti olóhùn ẹnu ẹ o sọ̀rọ̀ nípa àwọn ọmọ ẹ̀yẹn tí wọ́n ń blog àwọn ọmọ mi you talk about it after we have set out warnings that we should not blog each other's children no matter what kí ló dé tó gbé ọmọ tó wà ní máa eh, um, bá sí lọ sílé ẹjọ́ you are even stuck in there gbogbo bó ṣe pé bó ṣe pé kọ́ bó ṣe pè nípa information káàkiri i have everything here bó ṣe pè tó ń pè tó ń pè tó ń pè tó ń pè against ọmọ yẹn ọwọ́ gbọ́ ara yìí lóríṣiríṣi. o tún lórúkọ ìkírígbà tó ní nàìjíríà o gbé yẹn lọ sọ́kọ̀ tún bí òmórúkọ ẹ̀ o tún bèrè mi ẹ can you send me the full name of eh, eh, that girl nfilorúkọ ó dárúkọ ẹ̀ sórí kíní eh, mẹ́sàgì máa bẹ̀yẹn. gbogbo ìgbésí ayé wàhálà wàhálà wàhálà wàhálà ẹjọ́ máa lọ ọ̀dọ̀ ọlọ́pàá káàkiri ọ̀pá down the place máa ṣe wọ́nà wọ́nà kiri àwọn kan lọ́dẹ̀ ti wọ̀ lẹ́yìn àwọn tó wá ti àwọn kan lẹ́yìn òun búlì àwọn yẹn ìwọ bá àwọn tó tiẹ̀ lẹ́yìn ogbó wọn sábẹ́ tábà wá kóru wọn jáde pé ẹ àwọn madam mrs chief kéde kan àwọn ni wọ́n wá náà support ẹ o and this is the evidence how will you fail tá a kórúkọ wọn àtọ́jú wọn àtọ́kọ wọn àtọ́mọ wọn tá kó sórí facebook ń bì tá a máa àlèmọ́ kó sọ̀rọ̀ tiwa o a kó sórí yọ̀ǹda fake profile a máa ma blog wọn káwọn máa blog wọn how will you fail Abike Jagaban ìdúró ẹ have you ever thought of that máa fẹ́ lọ lọ fọkàn lọ jókòó síbi kan dẹ̀ kó kó sì lọ níṣẹ́gbẹ́ o so guys thank you so much. ṣé ó possible kéèyàn wà láyé kí ó má parọ́ díẹ̀ kó dẹ̀ sóríire. bàbá kò pọ́. hello. hello. ẹ káwọn pé kálukú lọ wé kí n jẹun kò possible. báwo ni ò ṣe possible. bàbá irúbà yìí sẹ́ẹ̀bà parọ́ ẹ̀ ní mata gbogbo àwọn ìyàwó ẹ̀ tó ń tẹ́wọ́ fẹ́ yìí náà ẹ̀ mọ̀ kí tọ́lọ́ ń pa ẹ̀ bẹ̀ ló ń parọ́ jẹun ẹ̀yin kan ń parọ́ come back thank you so much for watching see you next time bye for now.